إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى فاما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه وما أدراك ما هي نار حامية فالموضوع المفلس في هذه الأمة adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí àtọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa anabi wa Muhammad aṣíwájú tó jẹ́ pé tí kinní kan bá jẹ́ oore fún wa láyé àti lọ́run yóò ti júwe wa sí i yóò ti pè wá sí i kò ṣẹ́ oore kan kù fún wa láì sọ fún wa bákan náà tí aburú kan bá wà fún wa láyé àti lọ́run ànábì yóò ti kọ̀ fún wa. nípa rẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó kó gbogbo àwọn ìjọ anabi Ọlọ́run ìjọ tirẹ̀ ló fẹ́ kó pọ̀ jù lọ nínú ọgbà àdẹra tó bẹ́ẹ̀ gẹ́ tó fi léèrè pé ǹjẹ́ ẹ sí kẹ́ gbogbo èrò tí ó wà ǹjẹ́ ẹ yọ́nú sí kẹ́ ẹ jẹ́ ìlàjì gbogbo èrò tí ó wà lè jẹ́nà ìtumọ̀ rẹ̀ ni pé anabi sallallahu alayhi wa sallam ó nífẹ̀ẹ́ ìjọ rẹ̀ gan-an débi pé kò fẹ́ kẹ́nìkan kan àmọ́ o ẹni tí àkọọ́lẹ̀ aburú bá gbogbo ṣe fẹ́ rere fún wa o. tí ẹ̀mí ẹ̀ sì kọ aburú fún wa òun onítọ̀hún ò mọ̀ ní ríro àtẹ̀wọ́ ijó ìlú orin ló ń ti ọmọ bá káàkiri tàbí kọ́ máa so àwọn pàǹtí mára kọ́ máa pe rẹ̀ ní èṣù ọ̀dàrà títí tí ọjọ́ ikú rẹ̀ tí ó fi pé àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ó fi àwa mọ̀nà tó jẹ́ kí á tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa àpadà sí aburú tí máa bẹ́ẹ̀ dá tí kì í fi tẹ̀lé dọjọ́ alẹ́ ọlọ́run má fi ṣe àdánwò fún èmi àti ẹ̀yin aláwọn pa wá láṣẹ ẹ̀bẹ̀rù rẹ̀ ó ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ sì gbọ́dọ̀ jáde kúrò láyé àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí. júmọ́ àtòní òun ni. Jumua, jumua ìparí fún òǹkà ọdún 1440, lẹ́yìn tí ànábì ṣe ìjẹ́ra kúrò ní maka wá sí ìlú madina onímọ̀lẹ́ jimá tí ń bọ̀ lọ́jọ́ mẹ́jọ yóò máa jẹ́ jimá àkọ́kọ́ nínú oṣù muharram ọdún 1441. wàyí o ohun tí ó máa jẹ́ àkórí hútúbà wa lónìí òun náà ni onígbèsè ọ̀run nínú ìjọ ànábì onígbèsè ọ̀run nínú ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam alimuflis fi ummati Muhammadin sallallahu alayhi wa sallam. ta ni onígbèsè ọ̀run nínú wa a mọ nǹkan tó ń jẹ gbèsè gbèsè òun ni ohun kan tá a jẹ ẹlòmíràn tó sì di dandan ká san fún oríkì gbèsè nìyẹn gbèsè ni nǹkan náà tí ó wà lọ́rùn wa tó jẹ́ ti ẹlòmíràn tó sì di dandan ká dá pada padà fún oríkì gbèsè nìyẹn. nínú àwọn àlàyé tí alukurani mú wá nínú àwọn ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ tí àdìs ànábì náà mú wá ó jẹ́ ká mọ̀ pé ìdájọ́ ń bẹ ní ọ̀run tí ò sí nǹkan kan tó yẹ. ìdájọ́ ó ń bẹ digbí ní ọ̀run tí ò síbì kankan tẹ́nìkan lè rí yẹ̀ sí. báwo wá ni báwo wá ni ìdájọ́ náà yóò ṣe lọ tá a sì ni yóò darí ìdájọ́ náà Allah nìkan torí pé òun ni máàlíkù yaumidin máàlíkù yaumidin Allah nìkan ni olùkápá àti onídàájọ́ àti ọba àtijọba ọjọ́ náà gbogbo àwọn adájọ́ ayé wọn á káwọ́ sẹ́yìn rojọ́ níwájú ọlọ́run ni gbogbo àwọn ànábì ọlọ́run wọn á káwọ́ sẹ́yìn rojọ́ níwájú ọlọ́run ni gbogbo wa pátápátá ní tilé toko wa funfun wa dúdú wa bá a ṣe dúró síwájú ọlọ́run rojọ́ rèé o. nínú ọ̀nà tá a fi mọ̀ pé ìsìláàmù lẹ̀sìn tá a fi mọ̀ pé ìsìláàmù ni ẹ̀sìn àpèjúwe rẹ̀ kan rèé ó dà gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ kan tá a ti lọ kẹ́kọ̀ọ́ àmọ́ tó ga sí pé àjọ mìíràn ló máa fún wa nídànwò tí ẹni tó bá sì yege ìdánwò tí ó sì di olóríire tẹni tó bá sì fìdí rẹmi tí ó sì di ìdàkejì ilé ẹ̀kọ́ méjì wá wà ńlẹ̀ ilé ẹ̀kọ́ kan òun ó wá sọ fún ọ ohun tó súnmọ́ kó jáde lọ́jọ́ ìdánwò eléyìí yọ jáde èyí yọ jáde àwọn nǹkan báyìí lọ lọ lọ rèé yẹ̀wò dáadáa lọ yẹ̀wò dáadáa eléyìí compulsory ni wọ́n gbé sí eléyìí ìwọ̀fún ni wọ́n gbé sí ó ti wá sọ gbogbo bí ètò ìdánwò ṣe lọ ó ti sọ fún wa kì í ṣe kó sọ àṣírí ìdánwò ṣùgbọ́n ó sọ àwọn ọ̀nà tí ìdánwò gbà jáde fún akẹ́kọ̀ọ́ èyí tó bá jẹ mọ́ kó mú pẹ́ńsù lọ́wọ́ yóò sọ fún pé ó gbọ́dọ̀ mú pẹ́ńsù lọ́wọ́ ó gbọ́dọ̀ mú báírò lọ́wọ́ ó sì gbọ́dọ̀ mú rúlà lọ́wọ́ yóò ti sọ fákẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ilé ẹ̀kọ́ kejì òun náà ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ o ṣùgbọ́n ó ní ọ̀rọ̀ ìdánwò tẹ́ lọ sí òtí ẹ̀ yóò gan sí òun ò mójútu ẹ̀ òun ò tí wọ́n bí ń léèrè òun ò báwo gan ni wọ́n ṣe máàkì ìwé yín kọ̀mọ marking scheme kọ̀mọ kankan orí rẹ̀ nínú iléèwé méjèèjì náà wá ní kò mú kan tọ́ọ̀fẹ́ gbéwó bàbá rẹ̀ lùgbó èwo ló mú nu méjèèjì iléèwé àkọ́kọ́ ni iléèwé àkọ́kọ́ òun òní Islam àwọn ẹ̀sìn yòókù níléèwé kejì Islam ni ọmọ sọ fún wa pé bálíkì àmọ́ ṣe lọ rèé o hmm. bálíkì àmọ́ ṣe lọ nìyí o ọlọ́run ó gbé ń dìde o ẹ dùn síwájú ọlọ́run lójọ́ o ìṣirò iṣẹ́ yín wọ́n ṣe o ẹ gborí afárá náà ẹ gbà kọjá o ẹni tí tiẹ̀ bá bá a yọ dànù náà o ẹni tọ́lọ́n bá kó yọ yọ bọ́ sọ́nù ọgbà àlìgẹ́ náà o àwọn ọlá tí ń bẹ lọ́gbà àlìgẹ́ náà rèé àwọn irú ìyà ń bẹnu náà rèé dáko ẹ̀sìn náà tọ́ máa ń sọ̀rọ̀ nǹkan báwọn lẹ́yìn Islam dáko ẹ̀ tó ti gbọ́ rí ìwọ tó ń dá òtún islam islam wọ́n sọ ìbẹ̀rẹ̀ ó sì sọ òpin fún wa ó wá kù sí ọ lọ́wọ́ islam sọ ìbẹ̀rẹ̀ ó sì sọ òpin ibi tọ́rọ̀ ó já sí ó ti sọ irú ẹ̀bùn tá a gbà tá a bá yege ó ti sọ irú ìyàtọ̀ ọmọ náà jẹ tó bá kùnà. láti gbà fọlọ́hún nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ó ti sọ wàá wu ẹ̀sìn míì kéne máa sọ ń bẹ̀ ǹjọ́ ọgbọ́n tó jẹ mọ́ bẹ̀rẹ̀ lẹ́nu wọn sọ ọgbọ́n rí ntọ́ ọmọ gbọ́ kọjá pé àtẹ̀wọ́ ò ní jí oṣù orin ò ní jí ọgbádùn ìlú ò ní jí ọgbádùn ọ̀pọ̀ ntọ́ ọmọ gbọ́ nù abatọ́ afẹ́ gbọ́ nǹkan míì ó tún tíátà wọ́n tún wá ṣe fíìmù jáde tíátà wá di ìpèpè tẹ́ fi ń pèpè sínú ẹ̀sìn ọ̀rọ̀ ànábì wọn ó ti lọ ọ̀rọ̀ ọlọ́run wọn ó ti lọ ìròrí àwọn kan wọn wá kóra wọn jọ wọn ní ẹ jẹ́ káwọn ṣe tíátà káwọn ṣe tíátà fún ọlọ́run àwọn sọ rí pé ìwọ́tọ̀ wà ní ìsìláàmù kò yẹ kó o fẹ́ẹ̀lì mọ́ o nítorí náà èyí tá a fẹ́ sọ yìí nítorí kọ́ ọ má bàa ni o Islam ti sọ àwọn ọ̀nà tí ẹ̀dá lè gbà fẹ́ẹ̀lì lọ́jọ́ àlìkìyàmà ọ̀kan bẹ̀ ni iflas ọ̀kan bẹ̀ ni iflas dídi onígbèsè tí ò ní sí nǹkan tó fi tán dídi onígbèsè ẹ̀dá tẹ́dọ̀ ò sì ní rí nǹkan tí ó fi tán. tayọ kọwọna sọ pé islam ti gbogbo ansa islam ti gbogbo ansa ọwọ tiẹ̀ lọ́wọ́ á taba ti wá sọ fún ọ taba ti ń sọ fún ọ torí bọ́rọ̀ àlèkè àmọ́ ó ṣe lọ nìyẹn bí ó ṣe lọ nu o sì lè o lọ nínú ẹ̀sìn míì. kódà wọ́n wọ́n èròyìn èyí sọ bálíkì amóhùnsè lọ ohun tó bá ṣẹlẹ̀ nílé ayé òun ni wọ́n rí sọ ń ohun tí ń lọ lọ́rùn kọ̀ọ̀kan níwèé ìròyìn kọ̀ọ̀kan léṣẹ́ rédíò kọ̀ọ̀kan léṣẹ́ tẹlifíṣàn ẹ bá fẹ́ mọ bọ́run ṣe ń lọ yóò padà sínú Quran sọ fún wa fa àmọ́ láti ẹni tí. wọ́n bá wọn iṣẹ́ rere rẹ̀ tíṣẹ́ rere rẹ̀ tó tẹ̀wọ̀n ju iṣẹ́ aburú rẹ̀ lọ fahuwa fi aishati rọdiya òní ó wà nínú ìṣẹ̀mí tó máa yọ́nú sí ìṣẹ̀mí tínú ẹ̀ máa dùn sí pé ah alihamudulilayi ibi tí mo bá dé yìí ó wá dáa mo wá dẹ̀ tí wá ń ṣe yọ̀tọ̀ mi mo wá dẹ̀ tí wá ń gbádùn ní ìgbádùn gbére fahuwa fi aishati rọdiya òní ó wà nù ìṣẹ̀mí tínú rẹ̀ ó dùn sí. wà á máa máa ń fákun láti máa wá sínú àmọ́ ẹni tí wọ́n bá wọn iṣẹ́ rẹ̀ njẹ́ o ti ẹ̀ gbọ́ pé wọ́n wọ́n kankan nínú ẹ̀sìn mi rí pé wọ́n wọ́n ṣe o gbọ́ rí o ò lè gbọ́ àfi tí wọ́n bá jí wọnú Islam ló kù o ò lè gbọ́ ni òfin jẹ́ káwọn máa yiri ara wọn wò ni wọ́n fi ń da àjọ sẹ́nìkan lọ́rùn Allahu Akbar. wọn ò tiẹ̀ wọ́ọ́rì ntí wọn àwọn ń ni wọ́n sa ń dáṣẹ́ jọ ni wọ́n sá ń dá jọ ni wala tẹ́sirù wà zero Islam ló jẹ́ ká mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ kan kò ní bá ẹlòmíì irú ẹ̀ṣẹ̀ rẹ̀ Islam ló ti gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tó fi jókòó jẹ́ tó fi tó fi mọ̀ wọn ara rẹ̀ àmọ́ ẹ̀sìn inú Islam láti máa ń tọrọ àforíjìn astagafula astagafula astagafula àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sínú ẹ̀sìn míì wọn tiẹ̀ mọ tí ń já àforíjìn ọlọ́run wọ́n gbà pé ẹnìkan ti ṣe kí ni oní òrù gbogbo wàhálà ayé àwọn oní òrù gbogbo ẹ̀ṣẹ̀ àwọn irọ́ wọn sì pa irọ́ ni wọ́n pa wọ́n lọ sí ilé Mr Biggs kò jẹun bẹ́ẹ̀ kò fọkàn sí pé ẹnìkan ní ọ̀sánwó rẹ̀ náà bá mú ọ lẹ́nu géètì ọ mọ̀ pé nítorí ọba jẹ fún ẹ lọ́sàn-án gbèlè tàṣí àlìkìyàmà ẹni tí iṣẹ́ burú rẹ̀ tọ́ba pọ̀ ju iṣẹ́ rí rẹ̀ lọ tọ́ba ẹ̀gẹ́ tó fi gá sí pé òṣùwọ̀n iṣẹ́ rí rẹ̀ ọwọ́ afúyẹ́ gẹ́ẹ́ fàáhùmù hàwìyà ẹni tí ó gbà lẹ ẹni tó máa gbà lálejò tó máa gbà wò tó máa gbà tọ́ pé ìyá ìyá máa ni yóò tọ́jú èèyàn ẹ̀ so ibi tí wọ́n ti tọ́jú re ọlọ́run pe iná ó pè ní wúmù ó pè ní wúmù ìtumọ̀ wúmù ni ìyá ọ̀dọ̀ ìyá tó dé sí fàwùmùhù háwíyà háwíyà ni ọlọ́run wa sọ fún anabi pé ìwọ́gàn ọmọ ti ń jẹ́ háwíyà wà má àdìrọ́ kà má híyà kí ni ti ń jẹ́ háwíyà síwọ̀gàn mọ́ ni náírù ni háàmìyà. iná ni mo dà pé kí ni jẹ́ ìyá ìyá mo ti ń bọ̀ iná ló lọ tí iṣẹ́ rere ere ọba ti sí mọ́ tọ́ka sí pé iṣẹ́ bú ló kójọ ó lọ́tún ó lọ́sì nígbà èwe rẹ ó kóṣe ẹ̀ náà jọ ńgbà tó dàgbà ó ẹ̀ náà jọ ó tún darúgbó tún ọba dọ̀rùn wọ́n mọ̀ pé ìwọ ló rùkàn rẹ̀ anabi wa fẹ́ràn ìjọ rẹ̀ kò fẹ́ nìkan kó lose kò fẹ́ ká fail tó ń ti wàhálà tá à ń ṣe lọ́sàn lóru yìí ẹ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ wa àṣẹjọba ẹlòmíì ti ṣọ́ọ̀bù rẹ̀ ni ẹlòmíì fọmọ sí ṣọ́ọ̀bù tó túmọ̀ sí wípé ọ̀gá aṣẹ́ ó ti kúrò lọ́fíìsì nítorí ta ni nítorí ti Allah láti wá sin ọlọ́run ibẹ̀ làwọn kan ti jókòó sílé fíìmù tí wọ́n ń gbádùn ara wọn àwọn kan wà níbí àpalọ̀ wọ́n ń da nǹkan áyà ikùn wọn ń yọ bọ̀kùà àbí àwọn kan wà lóòtẹ́ẹ̀lì wọ́n ń ṣèranù àwọn kan wà lọ́jà wọ́n ń nájà lọ́wọ́ báyìí wọ́n ní ti ń jẹ́ sísìn ọlọ́run wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ní owó táwọn ó kó jọ làwọn wà áfítà ọ̀run yìí ò tí ì dájú wọ́n sì mọ̀ pé nínú ìran wọn ó ní iye tó ti kú tí ò padà wá sílé ayé mọ́ tó ń ti bẹ́ẹ̀ kò tó níwàásí fún wọn. àwa tá a wá ń ṣe wàhálà lọ́sàn-án lóru yìí àfi ká tún tẹ̀lé instruction àfi ká tún tẹ̀lé instruction irishad ká tẹ̀lé atọ́nà tí gbogbo wàhálà wa yìí tá a fi ní fi dí gbèsè táàfin ní fi ìrun wa ààwẹ̀ wa zaka wa hajj wa ìtọrẹ àánú wa tí ò ní já sí pé gbèsè láàfin san àwa gangan lọ̀rọ̀ kàn kì í ṣe àwọn tí kọ́sìrà dúnìyà wal akhirah kì í ṣe àwọn tí ayé wọn fẹ́ kan ti bàjẹ́ beyond repair tálíkì àmọ́ àwọn náà sì ti dòfo mọ́ wọn lọ́wọ́ kì í ṣe àwọn yòó ń bá wí ní hútúbà ẹ̀yin gangan là ń bá wí ẹ̀yin gangan là ń bá wí ìwọ kírun kírun ìwọ gbàwẹ̀ gbàwẹ̀ ìwọ tó lọ Mọ́kà ìwọ tó ń ṣe dáadáa tó ń sá fún ẹ̀ṣẹ̀ ìwọ là ń bá wí wípé látẹkùn muflisan yàwó malikiyama mọ́mọ́ di onígbèsè lọ́rùn mọ́ di onígbèsè lọ́rùn gbèsè ọ̀run ọmọ rọ́rùn nítorí wípé ní tilé ayé béèyàn bá jẹ gbèsè ohun tá a mọ̀ tí yàn máa fi san gbèsè padà ní owó tàbí nǹkan náà tó wà lọ́rùn rẹ tó sì dá padà fún onínkan àmọ́ lọ́rùn kò sí central bank tí ó tẹ owó lọ́rùn no dollar no naira no pound sterling no rial ní ọ̀rùn báwo wá ni ọ̀rọ̀ ń gbèsè ó ṣe lọ kí sì ni ó bí gbèsè ẹ jẹ́ ká gbọ́ látẹnu òjíṣẹ́ ọlọ́run sallallahu hadithi muslim àti hadithi tirimidhi látọ̀dọ̀ abu huraira ó sọ pé òjíṣẹ́ sọ pé atẹ̀dírúwùnà mali muflis ǹjẹ́ yìí mọ onígbèsè ǹjẹ́ ẹ mọ onígbèsè kọ́ọ̀lù alimuflis fínà. má la dirhama lahu wala mata àwọn sọ̀hábà ní onígbèsè táwa mọ̀ láàrin wa ẹni tí ò lówó kò sí ní nǹkan tó lè máa lò nú ilé àfi kó yá nǹkan lò àfi kó yá owó kó tó lè rí nǹkan jẹ yóò yá nǹkan ni kó tó lè rí nǹkan lò yóò yá nǹkan ni ẹni tá a mọ̀ ló ń gbèsè ń tiwa nù. fakọ́l anabi sọ pé inna lil muflisa innal muflisa min umati, ṣẹ́ẹ̀rọ ní gbèsè nùjọ́ mi mọ̀nyáàtì yawmal qiyamah lẹ́ni tó máa wá ní ọjọ́ àjínde bisọ́láàtì yóò dé yóò dé pẹ̀lú irun orí irun kí wàsíyáàmì yóò dé pẹ̀lú àwẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ gbà wàzàkáàtì yóò dé pẹ̀lú zàká orí ọ̀rẹ́ta nílé ayé wàyáàtì.

pẹ̀kí èébú ni máa ṣe ọmọ àmọ́ lọ kọ́ èébú ni Aruna Haruna Barista Barrister Babagani Baba Gani eh? lọ́dọ̀ Òṣùpá ntòfin gbóhùnrin nu kódà tí òun àtẹnìkan bá jọ ní gbólóhùn aṣọ nù lé yóò wá gbé aruna si yóò gbé sọ́ọ̀lá si yóò sá gbólórin sáà pé àwọn olórin àwọn ni professional lè ké ìbú. tí wọ́n bá sọ pé ta ni professional nínú kíyàn búyàn láyé olórin number one torí pé àwọn sọ èébú di ọjà èébú tí wọ́n bá búyàn lára àlùọ́rà àbí bẹ́ẹ̀ kọ́ so ìwọ náà ó wá gba tírénì lọ́dọ̀ Haruna hmm. ó gba training lọ́dọ̀ Tatalọ àbí ó wá di pé kò sí nǹkan tí ń jáde lẹ́nu rẹ lọ́sàn lóru àfi èbú àfi èbú ẹ̀dá wàyáàtì kọ̀dìkọ́dàbà hàdà wàyáàtì kọ̀dìkọ́dàbà hàdà bó o tún ṣe dé náà tìrúntìrún lọ́jọ́ àlèkìyàmọ̀ òye òye sọ̀kò ọ̀rọ̀ ẹ̀sùn ṣìnà sí àwọn èèyàn tó bá ti rí ọkùnrin kan àtobìnrin kan ẹnu ẹ̀ wọ́n ti gbọ́ pé à wọ́n sì bára wọn sùn tán ni ẹnu ẹ̀ wọ́n ti gbọ́ ọ̀ka wọn mórí ara wọn o ẹni tí yàn ọba ti ká mọ́ orí ẹnìkan ẹnu rẹ ò gbà á kó o sọ pé wọ́n ti bára wọn sì sì náà nínú tó òfin ní dáràn sọ pé ọkọ mọ̀ lẹ́nu rẹ kọ́ ọmọ ní ọkùnrin ó sì náà ni ó sì náà ni bí ṣe ń gbé dúdú ní ń gbé funfun bí ṣe ń gbé pupa ní ń gbé dúdú ẹnu ẹ̀ wọ́n ti mọ̀ kó ń sì náà ni ìbéèrè tí wọ́n bi ọ́ léèrè ni pé sọ ọ ka mọ orí obìnrin ni tọ́ba johnson náà tọ́ ọ̀ka mọ́rí ẹnikẹ́ni rí tàbí tọ́ ọ̀ka ẹnìkan mọ́ lórí rí ẹnu tiẹ̀ ò gbà láti sọ níbi tó lágbára dé tọ́ba dá pé a bá ń lo òfin ọlọ́run ní nàìjíríà ni tó ń tì í bá gbọ́ pé òpè òun ló ń ṣìnà yóò ní kí wọ́n arrest yẹ. tó ọba bá ti lè wá lè púrúfù bó ṣe nílànà tí sẹ̀ríà ní kò púrúfù ẹ̀ àwọn ọ̀nà tí sẹ̀ríà ní kò gba púrúfù ẹ̀ ní nàmbà wà ní wípé ọgbọ́dọ̀ mẹ́rin tí ó sọ pé òun rí báyìí tí ń bá a sùn tàbí tí wọ́n ń bá a sùn ọgbọ́dọ̀ ká ti ká wọn mọ́ sọ àṣírí ó tú nípasẹ̀ oyún kí wọ́n bi obìnrin léèrè pé ta ló lóyún ikùn rẹ kó sọ wípé òun ò mọ tó ní o wọ́n pọ̀ lórí ẹ o tíìmù ni wọ́n o òjò wà ń bẹ o àìná wà ń bẹ o olú wà ń bẹ o tolú wà ń bẹ o ẹ bá ní ké sí wọn jọ bóyá káwọn lọ sọ síbítù káwọn fi lọ rèé yẹ̀ wò oyún ló tú àṣírí nù. ọ̀nà kẹta tí sẹ̀rí àgbà kágbà fi establish ẹ̀sùn sí náà òun ni kí ẹni tó ṣe fúnra rẹ̀ kó ká kó tọ́ ti rí ọ̀nà kankan nu mẹ́tẹ̀ẹ̀ta hùn ó ti já sí kọ́ńdífù fún ọ̀nù ó ti já sí ìparọ́ sìnà ó ti já sí fún o pẹ̀lú bí ayé ṣe di ayé tẹkinọ́lọ́jì tó ga sí pé táwọn èèyàn bá ń ṣe kamera ú aka kámẹ́rà tó sì já sí pé tí kámẹ́rà bá gbogbo ayé ló dàbẹ́ ni kó ṣẹ̀hídà rẹ̀ nu ntí kámẹ́rà bá kálẹ̀ ó ti kọ́gá èèyàn mẹ́rin ntí kámẹ́rà bá ọlọ́run mọ iye èèyàn tí ó wò iye tí ó wò fíìmù búhùn àga tọba ṣe ẹnu ẹ tọba tí wàá kankan ṣe báyẹn má pè di gbèsè sí ọlọ́run o. wakɔdi dɔrɔba hada bɛni se de pɛlu naa, o tun te pɛlu pe ko lema luya ko lema luya bɔya tisa ni o tí o lè ma lu ɔmɔ léwe bɔya ɔga ni o tí o lè ma lu ɛɛ ɔmɔ kɔsɛ bɔya afa akɔmɔ nkew ni o tí o lè ma dza àwọn yàn ni kobokó bɔya kòsi jɛ nkankan bɔya ɔlɔpàá tiɛ ni tɔgasi pé ninu moto rɛ yóò fi kobokó sigbaju. Si tí ọmọ kò bòyàn gbogbo àwọn tó ń lù ní ohun tí ò lẹ́tọ̀ lọ́nà tí ó gbà lẹ́tọ̀ wọ́n bọ́ sí i jọ ọkàn kò ní o olùkóbòkò ní o olùpankẹ́rẹ́ ní o ọgbàlétí ní o ọ̀fúnfàṣẹ ní o gbogbo ẹ̀yin tẹ̀ ń jà kúkú tẹ̀ ń jà pàá tẹ̀ ń jà kúkú tẹ̀ ń jà pàá nítorí bẹ́ẹ̀tì wọ́n bọ́ sí ìjọ ọlọ́run mọ iye tí wọ́n síjọ sórí Mike Tyson àpọ̀ ọ̀gá yín nù ọlọ́run mọ iye tí wọ́n síjọ fún ọlọ́run mọ iye tí wọ́n síjọ fún àwọn wrestlers àwọn boxers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí gbogbo ohun tí involve lílù yàn lílù ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹni wọ́n mọ̀ bọ́ ọkọ́ jọ wọ́n mọ̀ bọ́ bákan náà wa haka kálá máa la hàdà dúkìá on dúkìá ò lè má jẹ ò lè má jẹ lọ́nà àìtọ́ ẹ bí kò lùyàn jìbìtì bí kò máa ṣe yahoo yahoo kò máa wọnú àkáǹtì alákáǹtì lórí nẹ́ẹ̀tì kò máa withdraw owó lẹ́yìn olówó ẹ̀ẹ́ dúkìá mọ̀lẹ́bí yín ògbẹ́sẹ̀lé ojókòólé. oníkòsí bàbá ẹni tí ó bí ọ́ léèrè ọwọ́ dúkìá ọmọ òrukàn ọgbẹ́sẹ̀ lé ẹ̀dájọ́ ọgbàjọ́ ọ̀dá tí ẹ mọ́ tí ó bi léèrè ọ ń kó gan lọ́tún lọ́sì wọ́n tún gbé bàbá jẹ bàbá jẹ ọtún ta one million so sọ ma pé nínú one million one thousand ní tiẹ̀ ń bẹ̀ ìjẹ owó olówó lọ́nà èrú ni ìjẹ owó olówó lọ́nà èrú ni àbígbà tó o fi one thousand naira alẹ̀ tó wọ́n sì lọ jẹ one million sówó owó rẹ̀ one million iṣẹ́ wo ló ṣe sọ́sẹ́ tó o ṣe tó fi tó fi deserve that one million àti gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà á jẹ dúkìá ń dúkìá lọ́nà àìtọ́ bí ẹ̀yin tẹ́ ń ta nǹkan tẹ́ mú òṣùwọ̀n tẹ́ yọ nǹkan sí i tàbí tẹ́ gele ti fẹ́ẹ́rẹ́fẹ́ mùtọ̀fífún tẹ́ gele ti fẹ́ẹ́rẹ́fẹ́ àwọn èèyàn ìjọba ṣe kóńgò fún aráàlú àwọn aráàlú wọ́n tún kóńgò rọ wọ́n ti bọ̀ ní omi gbóná òun á shrink yá àsúnkì díẹ̀ Allahu Akbar wọ́n sì máa sọ pé à kóńgò ìjọba náà là ń lò ó wíyá dàsí. omi gbóná ti yọ díẹ̀ o ti ó ti súnkì díẹ̀ ọ̀ndájọ́ ìwọ tó ń lo ata ò ń lo ata ò ń lo èlùbọ́ o ti ní kọ́nà kan tó o máa ń ju ata sí Allahu Akbar ah, ah, èyí ṣe tí iná fi ń wù yín wọ̀ báyìí náà ò ń lo ata ò ń lo èlùbọ́ tí wọ́n bá ní kó o gbọ́n ẹ̀yìn kìíní ẹ̀rọ ọlọ́ta rẹ ọ irọ́ sì lọ gbọ́n o ti ó ti dọ́gbọ́n dò ó náà gbogbo àwọn ọ̀nà tó ń gbà á kó ọrọ̀ ilé ayé jọ yìí ní ti èrú rántí wípé lódodo ló ń ṣe astagfurulọ́ha astagfurulọ́ha astagfurulọ́ha ìbéèrè ni pé ta ló jẹ owó rẹ̀ mọ́lẹ̀ ọlọ́ọ̀ni àbẹ́dà ta ló gbá ní kùkù lójú ọlọ́ọ̀ni àbẹ́dà ta ló parọ́ sínà mọ́ ọlọ́ọ̀ni àbẹ́dà gbogbo ń ta àkálẹ̀ pátá ẹ̀dá ló kọlù ọ̀kọlọ ọlọ́run tààrà ìdí nìyẹn tó fi gá sí pé asagafu láàrẹ kò ní lọ ọbẹ̀ ọmọ tó máa asagafu láàní ọlọ́run forí jì mí lórí ẹ̀ṣẹ̀ tí mo ṣe ìwọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe ìwọ èmi ló ṣe ń bí èyí owó mi ti ń bẹ lọ́wọ́ rẹ tó fún mi mọ́ náà kì í sọ lọ́hùn ilẹ̀ bàbá wa tó gbẹ́sẹ̀ lé èmi ló ṣe kì sọ lọ́hùn irọ́ tó pamọ́ mi èmi ló ṣe kì í sọ lọ́hùn ìdí nìyẹn tó fi já sí wípé a gbọ́dọ̀ wà very very careful very very careful <clears throat> gbogbo ọ̀ràn tó bá ti jẹ mọ́ àwa àti ẹ̀dá ọlọ́run ká dínkù o tàbí ká tiẹ̀ mọ́ sí rárá ká dín in tàbí ká má sí rárá pẹ̀lú àdíìsì mufulisu yìí wọ́n sọ pé ànábì sọ wípé sallallahu alaihi wasallam ẹni tó múrun wá tó máa wẹ̀ wá lọ́jọ́ àlìkìyàmọ̀ gbogbo àwọn tó jẹ ní gbèsè yìí wọ́n wà dúró ẹni tó bú yóò dúró yóò gbà nu irun rẹ̀ torí kò sí náírà mọ́ kò sì sí ẹ bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ kò sí mọ́ lọ́jọ́ àlìkìyàmọ̀ kò sẹ́bẹ̀ ẹ̀san ni kò sí ẹ̀bẹ̀ lọ́run ọjọ́ ẹ̀san ni yọ́ọ̀mù dìínì ni ọjọ́ ẹ̀san ni kì í sọjọ́ ẹ̀bẹ̀ ẹ tó bá fẹ́ bẹ̀ bẹ̀ láyé tó bá ti gbà ó ti parí nù tó bá ti gbà ó ti parí nù tó gbé lọ́ọ̀run bẹ́ẹ̀ irun rẹ wọ́n fi dí ègún àwẹ̀ rẹ wọ́n fi dí gbèsè gbogbo àwọn nǹkan tá a tó jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn tí ń bẹ lọ́rùn rẹ nígbà tí wọ́n bá wá yọ gbogbo irun rẹ tó tán tí wọ́n yọ àwẹ̀ rẹ tó tán tí wọ́n yọ hajj rẹ tó tán táwọn ń gbèsè tó bú a ọlọ́ọ̀lọ́mọ wàhálà ti ń bẹ fún barista àti àyìnlá àyìnlọ́mọ wúrà àti bàbá gani kò sí rẹ́kọ̀dù kan tí wọ́n ṣe tí wọn ò ní bú yàn bí wọn náà ṣe ń lulẹ̀ ayé rẹ nù nígbà táwọn ń gbèsè bá wá pọ̀ bá tí wọ́n pọ̀ báwọn tí wọ́n gba àwọn ẹ̀ tán tí wọ́n gba àwẹ̀ rẹ̀ tán tí wọ́n gba sàká rẹ̀ tán tí wọ́n gba àjẹ́ ẹ̀ tán tó tún kó ń gbèsè ńlẹ̀ ọlọ́run àtúnṣọ fámàlẹ́kà pé nínú ẹ̀ṣẹ̀ tàwọn ń gbèsè ẹ máa dìílé lọ́rùn nínú ẹ̀ṣẹ̀ táwọn onígbèsè àwọn gbèsè gẹ́gẹ́ fún ara wọn àwọn náà lẹ́ṣẹ̀ tiwọn lọ́rùn wọ́n sì ní tẹ́ fẹ́ gbà tẹ́ fẹ́ fi neutralize ẹ̀ṣẹ̀ wọn kí iṣẹ́ rẹ wọ́n lè pọ̀jù iṣẹ́ bí lọ therefore nínú ìwà ẹ̀ṣẹ̀ àwọn tó jẹ ní gbèsè wọn a máa dìrú ìwọ náà lọ́rùn ọlọ́run ló mọ̀sùn wọn bí wọ́n ṣe máa wọ́n o wàláì bóyá orí rẹ̀ dàrú lásán tó wíhun bóyá àwọn ọdún kan ni ọlọ́run nìkan ló mọ̀ pé orí lágbájá dàrú tó fi bú un sọ̀ǹgbọ́ bóyá àwọn ọdún kan lọ́lọ́wọ́ sọ pé ó ṣe déédéé sí wallahu alam sọ̀ǹpẹ́ tiẹ̀ bọ́ ọ̀nù <laughs> wòye ẹ̀kẹ́ èbú tẹ́lẹ̀ mi bá fẹ́ bọ́ ọmọ ṣe lágbo lásán yọmọ ni yóò bàyà láyé ẹ̀ ah! kí ló ṣe fún ọ bàbá kí ló ṣe tó fi di yóò bàyà láyà rẹ ẹ sì wá sọ èké ìbú ẹ wá sọ di ẹ sọ di àṣà ẹlòmíà mọ ni yóò bá yèlá yóò bá àlèyá rẹ ọtí dáràn so ìyá ẹ̀ láyé tójú ẹ̀ tó gbogbo àwọn ọ̀rọ̀ burúkú wọ̀nyí tá a sọ di tá a sọ di panu yìí ìyá ní gbèsè ní ká má sọ bẹ́ẹ̀ mọ́ ní ọmọ tó ti ní yóò bá ìyáláyà rẹ fún tètè yá lọ bá ní ìsìn pé ọlọ́run ní yóò bá ìyáláyà rẹ o sàmójúkú fún mi o ètò tí ní yóò bá yè rẹ tètè yá lọ bá pé ìrìn ìyá rẹ pẹ̀lú alẹ́ o dákun o ẹnu ló gbé mi o ẹnu ló gbé mi o ẹ̀yin mọ́tò ẹ̀ lè má bùúyàn ẹ̀ lè má ṣe pé ẹ̀yin ẹlẹ́ran ẹ̀ lè má bùúyàn ẹ ti wá sọ àwọn nǹkan tí ó di gbèsè sí lọ́rùn ẹ ti sọ di fàájì ẹ ti sọ di panu ẹ ti sọ di àṣà ó wá dàbí ẹni pé àlè lójúmọ́ ká bùúyàn èyí ti rí ẹ̀yin orogún ìyàwó àti ìyálé pẹ̀lú gbogbo tá a sọ lẹ̀ yìí sọ fẹ́ kírun rẹ tó ń kí ààrẹ tó ń gbà ájì rẹ zaka rẹ kọ́ gbèsè lọ́ní ẹ̀jẹ̀ lọ túbá ó sì ń dá tó gbọ́ báyìí tó tiẹ̀ gbọ́dọ̀ àdìsí láyé kó tó kú tó bá gá sí pé ọjọ́ àlìkámẹ̀ náà kadọ́ àdìsí fún ọ kí lọ́ọ́ mọ̀ ṣe sí i no repentance no apology kò sí ronúpìwàdà kò sí ìjì rẹ bẹ́ẹ̀ lọ́jọ́ àlìkìyàmọ̀ mọ́ mọ́ dúkìá dúkìá kò sájẹgbé gbogbo oògùn àfòràn àfòràn àfòràn àṣegbé tó o ṣeun ilé ayé ló mọ ọ̀ràn tó o fò ọ́ padà bẹ́ẹ̀ padà lọ́jọ́ àlèkìyà mọ̀ àṣegbé rẹ wọn ò sì hàn ọ́ o torí ẹni tó o jẹ ní nǹkan yóò béèrè yóò béèrè tá àfa kan bá ń tọ̀ ọ́ jẹ tí ń sọ pé tí ń sọ fún e, ni o ni o ẹlẹ́tọ̀ọ́ ó béèrè ẹ̀tọ́ kódà ànábì sọ pé adìẹ méjì tí ń bára wọn jà tí kan sàkànjẹ ọlọ́run ó gba ẹ̀tọ́ lọ́wọ́ èyí tí wọ́n sàjẹ lọ́wọ́ èlé tó sàyàn jẹ àgbò méjì tó kanra wọn tí wo ọ̀kan fi ṣẹ́ eléyìí tí wo ẹ̀ṣẹ́ yóò gbẹ̀san ìwo yẹn padà lọ́wọ́ ẹranko ẹgbẹ́ rẹ̀ kí gbogbo wọn tó padà wá di yèèpẹ̀ tẹ̀sán ọba wáyé láàrin ẹranko ah kí lápè láàrin àwọn èèyàn ọkàn wa balẹ̀ òye jẹjẹkújẹ wọn ti dán ọmọ o ti di fádé yìí àwọn ọmọ ẹbí wọn ò lè súnmọ́ ọmọ tó dẹ́n bá béèrè dúkìá bàbá rẹ̀ ọjọ́ kejì ni wọ́n kírun sí la o ti wá di èṣù o ti di mọ̀láìkà kú sí àárín ẹbí rẹ má wọ̀rí má wọ̀rí ọlọ́run bá ti máa ń gbẹ̀san lọ pàdé rẹ̀ ó jẹ́ lọ túbá kó o sì dá gbogbo dúkìá yẹn kó o dá padà torí pé ìparí àdìsí ni wípé nígbà tí wọn bá gbaṣẹ́ rí ẹ̀dá yẹn tán tí gbèsè di àwọn ẹ̀ṣẹ̀ ń gbèsè rẹ̀ wọ́n ó dì í lé lórí fi iná ni ó o iná ni o bí ó tiẹ̀ padà jáde kú òun ná tọ́ba ká sí pé ò bàjẹ́ ní ni ọlọ́run ló wà mọ iye ọdún tí ó ta ló bẹ lọ́hùn nínú wa wípé kó nǹkan kan ra kó nǹkan kan ra agó kó ń ra wa ta ń bẹ lọ́hùn pé ọlọ́hùn kọ́kọ́ fìyà jẹ mí láyé kí n tó wá máa jẹ ẹ̀dọ̀ yí n kọ́kọ́ jẹ òróró kí n tó jẹ ẹ̀dọ̀ àbẹ ká mu òróró ẹ̀dọ̀ la máa bẹ lọ́hùn rẹ̀ ní jíjẹ torí náà gbèsè ọrùn rẹ lọ́ọ́ dá padà o kó tó dọjọ́ àlìkìyàmà aságáfù o. dídá gbèsè padà tàbí kó o bẹ onígbèsè tó bá ti ló ń yọ̀ǹda rẹ̀ fún ọ ó ti parí nu nígbà náà ó sì wá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run pé orú òfin kan ní òfin ọlọ́run ibi tó ti kan ọlọ́run nu ó sì wá tọrọ àforíjì lórí rẹ̀ ọlọ́run sì wá fi oríjì ọ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk akimus